وَتَكُونُ بِنَا كُلُّ وَاحِدٍ مُتَفَرِّدٍ لا تابوا بالآثام المتمرد الدين قال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وخير الهدي ابي محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله Ọlọ́run pẹ́ fún ọlọ́run ọba. Ọlọ́run ọba ìlú ṣe pé òun náà ni ó ní ọpẹ́. Orin tí ó ga jù tí ọlọ́run ṣe fún ìrìn àti ẹ̀yìn. Òun náà ni pé ọlọ́run ṣe wá ní Mùsùlùmí. Alhamdulillah àìní jẹ́ mùsùlùmí máa ọlọ́mọdé ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa. Àbẹ̀lọ́run kí ọlọ́run kí ó parẹ́ ní mùsùlùmí. Àbẹ̀lọ́run ọba kí ọlọ́run ọba kó sọ wọ́n ní àbìdáná pẹ̀lú sábàbí Islam. Orí ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlàáfíà tọ́lọ́run ọba ṣe fẹ́ kọ̀ọ̀kan wa lọ́lọ́wọ́ bá kó ṣàlékún àlàáfíà náà fún wa àwọn tí ò lálàáfíà ọ̀rọ̀kọ̀ wà fún wa ní àlàáfíà ó ní ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ìfọ̀kànbalẹ̀ ìpínlẹ̀ ní àdúgbò wa yìí lọ́lọ́wọ́ bá kó ṣàlékún ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ àwọn agbègbè tí ò sí ìfọ̀kànbalẹ̀ ọlọ́kọ̀ bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ àwọn abẹ́lọ́ ìṣẹ́kùtọ́ ọlọ́run tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa kù orí kọ́lọ́n tí ó jẹ́ fún wa láti kojú àkóso fún wa kọ́lọ́n tí a ti jẹ́ ní àdìjọ́ náà ní ìdáná jẹ́ ẹ̀mí iná. gbọ́dọ̀ àwọn sọ̀rọ̀ nítorí abẹ́lọ́ wọn bá rí lórí ìjọba wọn bá tí ó tọ́ mi sọ́nà ìlú àwọn abára sọ̀rọ̀ náà àwọn náà tí a máa gbọ́ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ kò wa ní àgbòyé ọ̀rọ̀ náà. àti ní àti ẹ̀yìn ìta àwa náà ní tó kárí ìyọ̀nù ọlọ́run ọlọ́dẹ kárí ìyọ̀nù ẹ̀ ọlọ́run ti kí ayé jù náà ẹ̀. la hawla wala quwwata illa billahi al-aliyyil sọ̀rọ̀ títí àná ó ṣẹlẹ̀ láti inú Suratul Kahf. Quran 18 àyà ẹlẹ́ẹ̀kejì òun náà ni a ti bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ náà òun náà ni wọ́n kà fún wa ní ibi tí adéwọ́n ti bí a máa bá tẹ̀sọ́ èyí tò ní lọ àbẹ̀lẹ́ ọba tí ọlọ́run bá kí ó sọ́dọ̀ náà. أعوذ بالله من الشيطان الرجيم إنا جعلنا ما على الأرض زينة لها ọlọ́ọ̀bá tí ọlọ́run gbá ó ń sọ̀rọ̀ fún wa ní àyà ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ní àwọn atára ọlọ́run ẹlọ́kan ní ọlọ́run ṣùgbọ́n. ní ìsọ̀rọ̀ èdè lárúbáwá ẹjọ́ ẹjẹ́ ẹyọ kan a máa lo àwa fúnra rẹ̀. ìlójẹ́ tó tá a pé ta ló lè lo àwa ọlọ́run náà fi ọba tó lẹ́tọ̀ọ́ sí jù. wọ́n lẹ́tọ̀ọ́ sí ju gbogbo ọdún tó kù náà lọ́dọ̀ àwọn lárúbáwá ti

ọlọ́ọ̀ni àwa la ṣe gbogbo ẹ láti lo àlùsùn ìmọ̀sùn yóò máa túbọ̀ sí gẹ́gẹ́ àpákáyányá kò sí ìfẹ́ta wọn. ọlọ́ọ̀ni nǹkan ti bẹ lórí ìfẹ́ àwa la ṣe fún ilẹ̀ ẹlẹ́ẹ̀kọ́ máa jẹ́ zíńdàtàlá kó máa jẹ́ ọ̀ṣọ́ fún ilẹ̀ àbíká àlè fi orí òní dé ó jẹ́ ọ̀ṣọ́ fúnlẹ̀ ọ̀ṣọ́ ló jẹ́ àbẹ̀tí àlè forí rò gbogbo rẹ̀ bàdáyáyá ọ̀ṣọ́ ni ọjẹ́ fún ilẹ̀ ẹlẹ̀ náà. لنبلوهم أيهم أحسن عملا ọlọ́run ọba wa mú láàmù wá èyí tó jẹ́ pé ó jẹ́ láàmù tàbí tàbí láàmù lẹ́tọ́rọ̀ sí òun náà ni ọlọ́run ọba mú wá kí ni tá a torí ẹ̀ ṣe àwa èèyàn nìyí lóòótọ́ àwa èèyàn náà ọ̀ṣọ́ la jẹ́ fórílẹ̀ ṣùgbọ́n àwa èèyàn lọ́lọ́run ọba torí ẹ̀ ṣe àwọn nǹkan wọ̀nyí gbogbo tọ́lọ́run ọba dá àwa là ń ṣàǹfààní lára wọn ẹranko àápàmì àjẹ́ àáfi nǹkan tí ń bẹ lára míì àfi ṣe nǹkan kan tí ó máa wúlò fún wa. àwa náà là ń gbé ilé tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwa là ń sàǹfààní tó pọ̀ bẹ́ẹ̀ àwa àti àbìjọ̀nù àwa là ń ṣe àǹfààní ìtọ́jọ́gbé ó pọ̀ nílẹ̀. àǹfààní tá a wá ń ṣe wa náà ni ká máa fi ìbáadà ká máa fi rọ́pò ẹ̀. ọlọ́run bá fẹ́ ká wá máa kú àwọn kìíní ká fi máa dá ọlọ́run ọba mà ká fi máa gbé ọlọ́run ọba nìkan ní ọlọ́ni afẹ́ fi tẹ́sì wọn ni. lina bẹ́lò wa hum ayyuhum ahsanu amala. ọlọ́ni afẹ́ fi tẹ́sì gbogbo àwọn tá a rọ́jìṣẹ́ ọlọ́run ọba sí láti lé àwọn tá a sọ tí a kalẹ̀ fún afẹ́ fi tẹ́sì wọn ayyuhum ahsanu amala. lójẹ́gbẹ̀jọ nínú òun yẹn òun náà ni ó jẹ́ kí sílátù olè wà ọ̀rọ̀ tó ti wà wáyé. lórí aṣọ òun kalẹ̀ àwọn nàìjíríà tẹ àwọn tá a rán wọn sí yẹn àti gbogbo wọn lálòkè tó fi lélẹ̀ ọlọ́ni abẹ́ tẹ́sì wọn kálí bá a máa àìsí wọn mọ́ èwo nínú wọn òun náà ni yọ máa jẹ ẹni tí ó dá ní iṣẹ́ tó jẹ́ pé yóò wò wípé ó yẹ kó òun ṣiṣẹ́ òun dáadáa iṣẹ́ tó bá dẹ̀ da òun náà tó lè yàn bá ń ṣe bí ìgbà tí ń rí ọlọ́run dẹbi ah, ó wọ pé a ọjà dẹbi ọlọ́run ọba yìí o lẹ́mi ọba ti ẹ̀rí ọlọ́run ọlọ́run ọba ti rìn rìn rìn bí ẹ̀ka ti ní ṣiṣẹ́ báyìí iṣẹ́ tó dáa púpọ̀ so níta bẹ́ẹ̀ ni tẹ́sítì wà ní lórí yẹn káwọn ló dín ẹ̀ láti ṣiṣẹ́ náà. وإنا لجاعلون ما عليها صعيدا جرذا ọlọ́ni àwa tá a ọlọ́run ọba ní à ń bọ̀ wá jẹ́ kó di sọ̀nà àlè gbogbo tí ń bẹ lórí ilẹ̀ ẹlẹ́pàá yányá à ń bọ̀ wá jẹ́ kó di sọ̀nà ní ìdájọ́ rà. àwọn náà padà wá di fèsì lẹ́lẹ̀ ojú lẹ́lẹ̀ làwọn náà padà wá di gbogbo tí ń bẹ lórí ilẹ̀ ẹlẹ́yìn padà wá di ojú lẹ́lẹ̀ wọ́n parẹ́ mọ́ ilẹ̀ ẹlẹ́ tí o ti lè ti lè jù ú lù gàn. ní nǹkan tó jẹ́ pé gbogbo rẹ̀ ọmọ dá lọ gbogbo tí ò ní fi pé kókó kankan jáde rẹ̀ kókó náà ara ń tọ́jú ọ̀sọ̀kún rẹ̀ náà padà parẹ́ mọ́ ilẹ̀ ẹlẹ̀ gbogbo rẹ̀ wà máa tán so ọlọ́run gbogbo ẹ ti pọ̀ tó yìí téèyàn pé mọ ogun rẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ òun náà ni ó padà di ilẹ̀ gbogbo tó máa أحسبت أن أصحاب الكهف والرقيم ọlọ́run ní afẹ́kọ́ sínú ọ̀rọ̀ ní àwọn afáà tí wọ́n jẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn àti gbàgbé àwọn àbíkí sí iwájú rẹ̀ àwọn kádẹ̀ ní alimọ́tì ti sí iwájú rẹ. tábàbí ti fọ̀hámù sí iwájú náà ni pé ìwọ ànábì ṣé òun lérò ni bàbá mi ti ń lọ́wọ́ rẹ nípa àwọn àti áfíríkà kìí kankan tó jẹ́ èèmọ̀ kan tó tóbi ṣé wọ́n lérò wípé àwọn àti áfíríkà bì tàbíkù wọn ní àbúrò rọ́kì so lérò wípé kánú àyà tìlà ṣé o rò wípé àwọn èèyàn yìí wọ́n jẹ́ nǹkan tó jẹ́ wípé wọ́n jẹ́ kánú tí wọ́n jẹ́ tó pọ̀ jẹ́sì ìmọ̀ ní àyà àtìná nínú àwọn àmì àwọn ọlọ́run sọ má lérò wípé àwọn tí wọ́n jẹ́ àwọn wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ ilé ní èèmọ̀ nínú wọ́n ní èèmọ̀ ṣùgbọ́n èèmọ̀ tí wọ́n ní ní ilé apá wọn wọn padà èèmọ̀ tí wọ́n ní náà nìyẹn ìyẹn ló jẹ́ pé àwọn tó jẹ́ àwọn kèfèrí ìdí àwọn kèfèrí máa ṣe bóòlù ọlọ́run fi adé lálùkì àwọn. ọlọ́run ní wọn gbogbo gbígbé yìí nìde ńlá kàlámù kìlìtọ́sọ̀ kò ju kéèyàn kàn jẹ́jú lọ kó jẹ́jú lọ lẹ́lẹ́ lọ. ọlọ́run ní gbígbé yìí nìde ó ti simple jù olókéré jù. yẹ pé ṣe fún àwọn ń yá àwọn nǹkan tó kéré ká kú gbọ́dọ̀ tó kéré tó o ju gbogbo àwọn àmì tó kù yẹn wọ́n ju gbogbo ẹ̀ lọ pàtàkì yẹn náà kékeré wa wá lè wá kú tẹ́lẹ̀ tó ti bí adìyẹ so ẹtí ọba náà ọlọ́run ní òbí tí mo bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ni á dá yín padà ẹ má máa ṣe ìmọ̀ ilé rárá. àdéhùtà àbúrò ọ̀rọ̀ àti ká túmọ̀ rẹ̀ pé ìwọ àná bí ó lérò wípé àwọn àti òun lérò yìí pé àwọn wọn fẹ́ jẹ́ nǹkan ní apọ̀ kẹ́sì mà mí ayé àtìlá. wàánú mi ní ayé àtìlá wọn kọ kẹ́sì mà kankan náà ní àwọn ọlọ́run àmì tó kéré kéèké mà ọba tó ní kó kéré ọlọ́niwọ̀ ànábì ráwọn èèyàn létí a máa rántí máa sọ fáwọn èèyàn ìdè awàlì fífi àtù ìgbà tí ìdókòwò fún àti ìgbà tí àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀dọ́ náà nígbà tí wọ́n ń kóra jọ nígbà tí ká àtọ́fún apé ìtàlọ́nà bá wọn kọ sọ ìlú túbọ̀ wá sọ ìdíje ọlọ́run kọ́kọ́ ń sọ ná ní nǹkan tó ṣe yí pé ọlọ́run ọba fẹ́ kó jọ pọ̀ lẹ́ẹ̀kan náà kálíbà mọ̀ pé ọlọ́run ọba kálíbà máa ń tóbi kọ̀ọ̀kan bọ́lá bá ti máa ń sọ̀rọ̀ ọlọ́kọ̀ fẹ́ sọ lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan náà ọlọ́run nígbà tí wọ́n ń kó jọ sínú káàpù ọlọ́run sọ pé owó kílẹ̀ ti bẹ̀rẹ̀ tó bá yára ìdí ọ̀hà máa sọ fún ti bẹ̀rẹ̀ wá ìjọ ti bẹ̀rẹ̀ wá ọlọ́run wà sọ ọlọ́run nígbà tí wọ́n ń kó jọ. nígbà tí wọ́n ń kó sínú ihò tí ń bẹ lára òkè tó jẹ́ pé ó lè gba èèyàn tó rọra pọ̀ díẹ̀ táwọn bàbá wa máa ń pè ní ọ̀gbun nígbà tí wọ́n kó sínú ọ̀gbun lára àpáta pàkọ́ọ̀lù ọlọ́run ni wọ́n kó síbẹ̀ lórí bí àwọn èèyàn yìí kí ló dé tí wọ́n fi kó síbẹ̀ ara sàlàyé díẹ̀ fún wa fún wa ìjọba kó síbẹ̀ níwájú òun náà ni gbogbo wọn tàbí inú kọjá wípé káwọn ọ̀pá wọn sọ ìtàn lẹ́sẹ̀ fún wọn nìyẹn ṣùgbọ́n àwọn ọmọ yìí wá ṣe wáàsí wọn á wò wípé káwọn ọmọ bá ṣe wáàsí báwọn yàn wọn tán káwọn kú lọ́dọ̀ wọn káwọn sì máa ń da inú ọ̀gbun lọ. wọ́n wá ń sọ nígbà tí wọ́n fẹ́ máa gba inú ọ̀gbun lọ tí wọ́n fẹ́ máa gba inú ọ̀gbun lọ tí wọ́n fẹ́ máa wọnú ẹ̀ wọ́n wá ti lọ́wọ́ wọn sọ pé pàkọ́ọ̀lù. ọ̀pọ̀ ló ń bàlá àtìlà ẹ̀ ìwọ ọlọ́run ọba àtínà mi ladunka rahma àánú ọlọ́run àníìdì ẹ̀ àánú tá a níìdì ìran ni àwọn tó bẹ́ẹ̀ fìyà jẹ wa mọ̀jẹ̀ wo rí wa mú tá a bá ń lọ mọ̀jẹ̀ wo rí wa mú àníìdì àánú ọlọ́run ọba bá a ti ń lọ yìí tá a bá débi tá a tún lọ náà a tún níìdì àánú ọlọ́run àmọ̀ jẹ àmọ̀ fún owó gàdá òwe abẹ́lọ́mọ́ àti àní kankan ẹ bá ti ṣe yíyíra kò nìkan ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ni sábà lè rí nǹkan mú kúrò níbẹ̀ tí wọ́n ti sàlàyé yíyíra náà fún wa ní àná tó ọlọ́kàrà bẹ́ẹ̀ wọ́n ṣe yíyíra ní ara yíyíra ní àwọn tẹ́jà wọn sábà káàdì sí i wọ́n bẹ lọ́pẹ́ kọ́lọ́ wọn kó sàánú àná. tó ìwọ ọlọ́run ọba àánú àtọ̀tọ̀ rẹ a ìjì kékeré wa fún wa ní àánú lórí ìmọ̀ kúrò nínú ìdá kúrò ìdá lọ sínú ọ̀gbìn náà. láàyè lẹ́nà ìlẹ̀ amúlẹ̀lá ṣẹ̀dá. wà á yí lánàá mí ni àmúrin náà. sọjá máa sọ pé àyíjà à àwọn túmọ̀ ya sàrọ̀ àdìgbò túmọ̀ kọ́rọ̀ rọ́bà ọlọ́run bá wa mú súnmọ́ wa sọ́ọ̀tì rọrùn fún wa rọ́ṣà dáhùn mí ni àmúrin náà. ìlúwa náà nígbà ńlọ àwọn náà kan náà ni gbogbo bá ti máa ṣe pátá yányá òní ọlọ́ṣọ́nà tó ọlọ́dúnrún àlámọ̀ yìí a ní ìdí ìtọ́sọ́nà àwọn ọlọ́run ọba lórí ẹ̀ nígbàna nítìlá nígbàna a ní ìdí ẹ̀ lọ́dọ̀ àwọn ọba tó kí ọlọ́run ọba kò ṣe fún wa. فضربنا على آذانهم ọlọ́run wa ní bàdọ̀rọ̀ na ara àdáàrí ọlọ́run ní bí wọ́n ti wá wọnú inú ọ̀fun yẹn báyìí àwa ọlọ́run ọba àwa kù wọ́n lóorun so ọ̀rọ̀ yẹn fi gọdé tí mìíràn òun ló ní òun náà pé dọ̀rọ̀ ná àlá àdáàrí yìí so náà ní pé a kù wọ́n ní kí ni ọ ànàmùná ń a kù wọ́n lóorun olóhùn atúmọ̀ sí so tẹ̀wá fẹ́ túmọ̀ rẹ̀ pé akànfẹ́ sàlàyé ẹlẹ́yọ kọ̀ọ̀kan tó yẹ pé akànfẹ́ lọ pé ní kí ni ìtumọ̀ rẹ̀ kí akànfẹ́ mú wá ìsàlẹ̀ níní àmì ìsàkànfẹ́ wò bẹ́ẹ̀ ẹ̀wẹ́ ọ̀rọ̀ ná ìjàmbá àlá àgbà ni àgbé gàgà àgbé lórí etí wọn pépé náà ni bẹ́ẹ̀ sùn lọ ẹgbẹ́ bá ti sùn lọ tẹ́yà bá tún pariwo àti ìyànjẹ́ bá ń pariwo lẹ́gbẹ̀ẹ́ wọn tẹ́yà bá ń gbọ́ àwọn ẹjí tó ọ̀rọ̀ ẹ̀jẹ̀ fi lo kẹ́lí màá yìí.

ọlọ́ni akùnwọ́n lóoru láì mọyì àwọn ọdún òun làwọn ọlọ́run ọba la fi kùn wọ́n lóoru ọlọ́run ọba wa kọlifáì ọdún yẹn wá pè ní àdàdà a lè pè ní zaata àdàdì tí nǹkan bá ti jẹ́ yẹ́rù lẹ́ ákìlì yẹn ní gbogbo nǹkan fún yẹn lọ́dọ̀ pé zawaata àdàdì tí kò ní burú bẹ́ẹ̀ sọ àwọn máa pé àwọn ọdún tó jẹ́ wípé.

فضربنا على آذانهم في الكافرين ọlọ́ni sìnínà àdàdà ọlọ́ni ajé kí wọ́n wà nínú ọ̀gbun náà láì mọ iye ọdún àdàdà tó jẹ́ pé ó jẹ́ màdúgà tó lóka ló fi jẹ́ pé ọlọ́run bá ń fún wa ó kọ́kọ́ mú ọ̀rọ̀ yẹn nínú òní sàlàyé ṣùgbọ́n eléyìí ọlọ́run kọ́ mu wá ní ìjùmọ̀ tẹ̀síìlù ẹ̀fọn àlàyé ń bọ̀ àlàyé ọdún yẹn ó ń bọ̀ àlàyé gbogbo tọ́lọ̀ bá sọ yìí ó ń bọ̀ bá mú kan wá ní tí ó sàlàyé ẹ̀sán yẹn èèyàn ọmọ ìgbà bẹ́ẹ̀ náà tó tó tó bá dẹ̀ mú ní tó so tẹ̀síìrì wa ò ní ọmọ rẹ̀ láti àyà ẹlẹ́ẹ̀kejìlá nínú sọ́tò fà so wọ́n kà díẹ̀ fún wa àyà náà lórí bí àwọn bá tẹ̀síìrì náà lọ. أعوذ بالله من الشيطان الرجيم ثم بعثناهم لنعلم هل يلعن ọlá rẹ̀ ga wa nínú súrọ́tù ká Quran eighteen àyà ẹlẹ́ẹ̀kejìlá ọlọ́ni tó máa bá àfúná òun. ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn ọlọ́run ní lẹ́yìn ìgbà tí a kù wọ́n ní oorun tí wọ́n wà ń bẹ̀ fún ọdún gbọ́ọ́rọ́ táǹbọ̀ wá ṣàlàyé rẹ̀ ọlọ́run ọba wa ń ṣàlàyé pé túmọ̀ bá a sùn náà. Bàbá aláwọ̀ ìlànà màá yọ ìsúnbáyé. Ọlọ́run ní àwa jẹ́ ẹni tó gbé wọn dìde. Sọ agbé wọn dìde látòjú oorun ọlọ́run bá gbé kó yíwa bẹ́ẹ̀ pé ọlọ́run bá gbé wọn dìde oorun ni wọ́n sùn tó jẹ́ pé oorun táwọn sùn yẹn ó kọjá nọ́mà oorun táwọn máa ń sùn èèyàn lè sunrú ẹ̀ kó má ti bọ́ sí ọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n látara títóbi ọlọ́run ọba tó jẹ́ nǹkan tó jẹ́ kọ́ọ́rí kulẹ̀ áádà nǹkan tó kọjá ìtọ́wà nọ́mà. ọlọ́run ọba nìkan ló lè ṣe nǹkan tó bá kọjá nǹkan tó wà nọ́mà ọlọ́run ọba wa ṣe ọwọ́ agbé wọn dìde lẹ́ni tí ara wọn kò jẹrà aṣọ wọn kò yí padà irun wọn kò gún sí fọlọ́gbẹ́ àìrìn má ti kù èékánná wọn kò gún sí gbogbo nǹkan tí wọ́n ní bá láyé rìn lè sọ wípé báyà kankan báyìí kò sí kankan tó yàtọ̀ nílẹ̀. bí wọ́n ti wà yẹn náà lọ́wọ́ bá ti kéde o ló ti gbé wọn. Ọlọ́ni àwọn ọlọ́run ọba gbé wọn dìde ní ìnáàlá. Ọlọ́run ni wọ́n sọ pé kí ni ká gbé wọn dìde àwọn ọlọ́run ọba fẹ́ mọ̀. A fẹ́ mọ̀. Sọ ọlọ́run ní ríńsì tó wọn ọlọ́run fi gbé wọn dìde. Orí pé òun ọlọ́run ọba fẹ́ mọ̀ ọlọ́run ní òfin mọ̀ kí ló fẹ́ mọ̀. لنعلم أي الحزبين أحصى لما لبثوا رمدا. a fẹ́ mọ èwo nínú àwọn jàmá méjì ìsìbáyìí hizbu ló jẹ́ ìjọ ṣùgbọ́n jàmá kan àwọn eléyìí wọ́n wá pín sọ́nà méjì ni kí ẹ̀ bá ti pín fáàtì kan nìyí fáàtì kan nìyí so or faction became a faction member so afẹ́ mọ̀ afẹ́ mọ̀ so níbẹ̀ afẹ́ mọ̀ èwo nínú àwọn páàtì méjì àwọn ẹni tí sọ́nà méjì ní sinmi àti two fractions so àwọn afẹ́ mọ̀ nínú àwọn páàtì méjèèjì yẹn á sọ lè máa lábìsú àmàlàgbà afẹ́ mọ̀ èwo nínú àwọn páàkì méjèèjì òun ló jẹ́ ẹni tó súnkà aṣọ aṣẹ́yìnbá túmọ̀ sí áfíńdọ̀ tó sọ amọ̀dánrú ìmọ̀lábìsú tó sọ amadu náà pè ní táìmù tó jẹ́ táìmù amadu ní táìmù kan tó jẹ́ pé táìmù yẹn wá jẹ́ pé àmọye táìmù yẹn amadam àjọ pé láti yìí sí yìí iye táìmù báyìí lọ́jọ́ mẹ́wàá ni ọjọ́ márùn ni tó o ti bá ti amadu yẹn ẹ máa ní pé mítìnì wa yìí o kò ní amadu tí a tún máa padà ṣe mítìnì mi ò pé kò ní táìmù kankan kò ní definite clear time so amadu ní pé kí ni o ta lẹni tó sọ a definite time táìmù gangan tó jẹ́ pàtàkì ta ló sọ lèmọ́ lábìsú àmàlà tó sọ táìmù gangan tí wọ́n lò ọ̀rọ̀ tó wà níbi lábẹ́ yanjú ọ̀rọ̀ tó pọ̀ díẹ̀ ni ìkíní bẹ́ẹ̀ kákọ́ mu láti di ọ̀rọ̀ tí lè ná lámà òní kákọ́kọ́ ti mú lè ná lámà ọlọ́ni ká lè bá a mọ̀ tí a bá wo yóò wò pé ọlọ́run ni mo gbé wọn ti kálí bá a mọ̀ nǹkan méjì ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé yóò máa dà yẹn láàmú ìka ọkọ tí ọkọ máa dà yẹn láàmú ni pé sọ́lọ́run ọba ọ̀mà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ìka àkọ́kọ́ nìyẹn ìka ẹlẹ́gẹ̀ẹ́jì tó máa dà yẹn láàmú ni yí pé kí n kálí bá a mọ̀ ọlọ́run gbé wọn ti kálí bá a kí wọ́n ti wá ní ìsìn kọ̀ọ̀kan wá tí wọ́n ń sọ kọ̀ọ̀kan wá. àwọn ọmọ ìwé ọ̀kàn wa náà rí ní ọlọ́mọ àbí gbé wọn dìde kò jẹ́ kí ilé ọ̀kàn wa àwọn bẹ́ẹ̀ nítorí ìjà ọkọ̀ máa wò nìyẹn nǹkan méjì téèyàn wò nìyẹn ni pé àwọn ilmu lọ ilmu lọ ọba ti ṣe ọba ti ṣe ìpele ọba ti ṣe rẹ. ìmọ̀ kan òun là ń pè ní ilmon àdàlíjù ilmon àdàlíjù òun náà ní ìmọ̀ ọlọ́run òun ni pé ìmọ̀ tí ò ní bẹ̀rẹ̀ téèyàn ò lè sọ pé ìbẹ̀rẹ̀ rẹ̀ ni torí pé lára àwọn àyà tí wọ́n ń ti àwọn èèyàn lọ́nà òun ló ń di àyà wa sọ àwọn afá tó jẹ́ àwọn afá òun ní àkìdá àwọn ni wọ́n máa ṣe túmọ̀ àwọn àyà yìí dáadáa. jẹ́ pé àwọn jẹ́mu tẹ́sílà ni nínú àwọn apá àdáwọn ọ̀gọ̀rọ̀ àwọn apá ńlá ńlá tó ń jẹ́mu tẹ́sílà tábà ka tẹ̀síìrì wọn á máa sábà ní àwọn mistéèkì kéékèèké látara àwọn gbólóhùn yìí. sọ àtàwọn apá mi bí àwọn àṣà ayélujára àfẹ́rẹ́ àwọn apá àjẹkọ̀ọ́ wa pé ìmọ̀ ọlọ́run ọba ìmọ̀ àpilẹ̀ òun kìí ṣe pé ọlọ́run ọba kí ọlọ́run ọba ti wá ń bẹ kí mọ̀ rẹ̀ ò tó kí mọ̀ tó dé wá bá ọlọ́run ọmọ èèyàn lọ́mọ ń jẹ́ ẹni tó jẹ́ wípé ìgbà tí ń bẹ kò ní mà ká lọ́gbà ní sàlìmọ́rì ìlú lájọ àlìmà ọmọ èèyàn ní òní bí pẹ̀lú

sọ ọlọ́run gẹ́gẹ́ ti ṣàlàyé ara rẹ̀ pé wàkánù rọ òun kò sì ṣe àlẹ́ ọlọ́run gbogbo nǹkan lòun mọ̀ kò sí tọ́lọ́run kò sọ gbogbo nǹkan. ìbàtọ́lọ́run ọba wa mọ̀ gbogbo nǹkan bàtà yányá ìmọ̀kànnìyàn ọlọ́run bá wá pàṣẹ fún kọ́lá kọ́ wá kọ gbogbo rẹ̀ lẹ́ẹ̀lẹ́ sínú láwùjọ kí ni ọ̀ máa fi wọ́n. so ìmọ̀ pé kọ gbogbo ẹ̀ lẹ́ẹ̀lẹ́yẹ so ọlọ́run gbogbo tí ó ṣẹlẹ̀ káàkiri àmọ́ ó fi tó ọlọ́run tí kọ́lámù kọ gbogbo nǹkan lọ́rùn tàwọn ọlọ́run tí kọ́lámù kọ ọba sí ọkọ gbogbo ní yóò jìra báyìí ọkọ gbẹ gbogbo kọ kàkà so ìmọ̀ yẹn wá wà nínú kí ni o ìpele kejì wọn. so ìmọ̀ ẹ̀ wá nì tó bá ti wá di pé ó wá ṣẹlẹ̀ ìmọ̀ ẹ̀ ṣe kí ni ó ṣẹlẹ̀ ọlọ́run wà sọ pé ìyí tí mo ti ní ó ṣẹlẹ̀ o èmi ọlọ́run bá fẹ́ sọ fún yín pé ìgbàgbọ́ nínú kádàrá ni ìlú yẹn wá sọ pé èmi ọlọ́run ní nǹkan ó ṣẹlẹ̀ mo wá lè sọ pé kí n lè bá a mọ̀ ó ṣẹlẹ̀ òun yóò ṣẹlẹ̀ lójú mo ti sọ pé yóò ṣe kí ni o yóò ṣẹlẹ̀ tó mo ṣáádà pé yóò wá ṣẹlẹ̀ ẹ gangan báyìí síbẹ̀ ò ní ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn ọmọ yóò kí ni o ìmọ̀ ṣe. sòkòtò ẹ̀ padà ẹ̀ ìmọ̀ àgbà ní ìmọ̀ ìpadà ìmọ̀ àti ìpìlẹ̀ tọ́lọ̀ ti ní òun náà tọ́lá ní pé ìná lánà ẹ̀yọ́ nà pé pé àìsàn wa fẹ́ mọ̀ pé ọlọ́run kò tiẹ̀ wá mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó wá fẹ́ segin ní ọ ọ ọlọ́run ọba ní afẹ́ ní ilmu mọ̀ṣá adafi. gbogbo tí ó tẹ̀lé sọ́mi èèyàn ọlọ́run ti mọ̀ ìwé náà máa tẹ̀lé sọ́mi èèyàn ọgbà yìí pé hmm, ẹlẹ́mìlẹ̀ sọ yìí pé ní ọ̀dì kiri kan báyìí mo fẹ́ ṣe ìgbéyàwó ìgbà tó sọ̀rọ̀ yẹn òun náà ti mọ̀ nù àbí òtí mọ̀ márùn tọ́ba gbogbo àmì ní ẹ̀bá ń kọ́ lẹ́lẹ̀ ẹ̀bá ń ẹ̀bá ń kọ́ àti ọkọ̀lẹ̀ ọkọ̀lẹ̀ tọ́ba àwọn ọlọ́wọ́ ní ọmọ ìkejì òun kẹ́ wo bẹ́ẹ̀ ni nígbà òun wò tiẹ̀ òun òun náà rò ó sì kọ́ ṣùgbọ́n lè ṣùgbọ́n ti ṣé yóò ṣẹlẹ̀ kéèyàn wá ní kinní yẹn kò ní ṣẹlẹ̀ pẹ̀lú kankan bájú àní àbí kankan ìrọ̀ ní jẹlẹ̀ ìrọ̀ sí ni ó ṣẹlẹ̀ yóò ṣe kí ni òun ni ó ṣẹlẹ̀ tí ò sí ìṣẹ̀lẹ̀ kódà kò ní kò ní jíjẹ kò ní dínkùbé ó báyìí ló ti fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó wà lọ gbàgbà ní ìṣẹ̀lẹ̀ kámẹ́ni gbàgbọ́ bẹ́ẹ̀ ẹ̀lẹ́gbẹ̀rún ọlọ́run bá ní kádàrà méjì méjì bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan ìlú àwọn olùdókòwò olùgbà nígbà tí wọ́n ń sinú dáadáa lọ́kọ̀ọ́sọ̀ olùgbà wọn ń sinú yóò sọ ara kẹta wá pẹ̀lú. tó ìgbàgbọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ nìyí ni náà lánà hajj ìsìbáyìí. ìlà ìlànà ayélujára ìsìbáyìí àkọ́kọ́ ìmọ̀ tàbí tó. tó gbọ́dọ̀ lè ná lámà yẹn ti yẹn ní ìsìn ọ̀dọ́ ni pé a ti mọ ilmu ọlọ́run wa ilmu ọlọ́run wa lè sọ́bì ní pé mo fẹ́ mọ̀ fún ara mi pé kí n tí mo kọ́ lẹ̀ẹ́lẹ́ o ó ṣe kí ni o òrìlẹ̀ kí wọ́n lọ wá kàn wọ́n bẹ̀rẹ̀ pé káwọn àwọn ní ó ọwọ́ abẹ́ You sọ ayélujára ìgbà yìí aṣọ ìwà láti fún àmàlà. àwọn abọ́ndẹ̀ sí ìrànà òwe kí ni ìsìnbẹ́yìn àwọn èèyàn wo ni wọ́n pín sí méjì àwọn àmọ́ òwe alópin méjì alópin méjì alópin alópin méjì àgbẹ̀ni sọ pé àwọn tó wà nígbà náà ni wọ́n rí àwọn àti àbùkà àwọn ni wọ́n pín méjì oríṣiríṣi ọ̀rọ̀ àwọn abọ́ndẹ̀ sí ìrànà sọ ṣùgbọ́n àwọn àbá ọ̀sọ̀ fún abẹ́ tá a bá ti ń ṣe tẹ̀síì ká máa jẹ́ pé wàhálà ká máa ṣe ju àwọn adáfẹ́ kọ tẹ̀sí àwọn adáfẹ́ sọ̀rọ̀ pa tẹ̀sí olùgbé ká máa ronú sí ọ̀gọ̀ọ̀rọ̀ àyà tó bá wà ní kùránì tó pọ̀ náà ká máa ronú ká máa yà ní kùránì ká máa ronú sí àárí àǹtà tàbí kó yẹ pé àdìsòṣìṣẹ́ ọlọ́run ọba òun láàmà jẹ́ ló ṣe o láàmà ronú sí ronú sí ronú sí ronú sí ronú sí tá a bá ronú sí àdìsòṣìṣẹ́ ọlọ́run ọba a máa rí kí ni o a máa rí ánsà wọ́n lọ máa pé ánsà wà nínú kí ni ọ súrà kankan pé àwọn wo ni ìgbàyìí àyà nineteen bẹ́ẹ̀ so ánsà wà mẹ́ so àyà nineteen nínú àyà kankan yìí àwọn àyìnkè yìí bẹ̀ ní ánsà wà ìgbé gbogbo dáhà tó ń bẹ̀ sí ni sọ inú kùránì tẹ̀síìlì kùránì bíi kùránì òun ní tẹ̀síìlì tó gbogbo tẹ̀síìlì lọ so ọlọ́run ọba wa ń sọ bẹ́ẹ̀. وكذلك بعثناهم ليتساءلوا بينهم. ẹ̀wọ́n ti wúlò ní bàbá ọlọ́ni ọlọ́ni وكذلك بعثناهم. àwọn asẹ́pẹ́ká ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run ọlọ́run tí ọ̀rọ̀ méjì oṣù mọ́ra náà ọlọ́ni àwa gbé wọn dìde ṣùgbọ́n ọlọ́run ọba ti kọ́ sínú kádàrà wípé tí wọ́n bá ti dìde báyìí wọ́n ó pè sọ́nà méjì. wọ́n máa béèrè nǹkan lọ́wọ́ ara wọn àwọn kan ó wà báyìí àwọn kan ọ̀nà méjì ni wọ́n pè sí abẹ́ mọ́mọ́ àti fún olùkọ́ sínú kádàrá ni ẹ̀ wọ́n ó pè sọ́nà méjì wọ́n wá ń bèèrè lọ́wọ́ ara wọn. olóòní kọ́ọ̀lá kọ́ ìlú mílíọ̀nù olùsọ̀rọ̀ kan sọ̀rọ̀ nù wọn sọ ẹnìkan ló kọ́kọ́ sọ̀rọ̀ làbí sùn. ibi tá a wà yìí táìmù mélòó la fi lò ó sọ táìmù mélòó ka mo wá kàmi làdé tó táìmù mélòó la fi lò bí àwọn kàmi yàwó man kàmi sanatan kàmi òṣùwò àn bẹ́ẹ̀ mo mú òun tẹ̀mí yìí nìyẹn wa ebe dọ̀ ara ẹni ni ọ kí ni táìmù tá a ti lò bí àwọn kàmi amadan kí ni gbèdéke tá a ti lò bí. نعم قالوا لبثنا يوما أو بعد يوم ọlọ́run ní àwọn kan wá wà nínú wọn àwọn sọ wípé làbísínà yàó máa ń àóbádọ̀ yàó mi wọ́n ní ìka lòlíbì ọjọ́ kan ni tàbí ìdajì ọjọ́ ọ̀rọ̀ tí. ó máa ń sábà ṣẹlẹ̀ nìyẹn àbọ̀ wá kà fún wa ní sọ́tù ká àwọn tó jẹ́ pé nǹkan tó jẹ́ pé ọlọ́run ọba ti ṣe àwọn àmì wípé ọlọ́run ọba máa gbé wa dìde nǹkan ẹ̀ ní sọ́tù ń yìí ó ku àwọn àyè mẹ́ta nínú Quran a máa padà àwọn àyè yẹn àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n wà nínú. sóràtù ìbákọ̀rọ̀ tó a máa ka mẹ́tẹ̀ẹ̀ta náà fi hàn ṣùgbọ́n òun kọ́ la fẹ́ sọ ní ìsìn. àwọn tọ́lọ́wọ́n ọba fi ṣe àmì pé òun ó gbé wa dìde nǹkan mẹ́ta ni. nǹkan mẹ́rin nǹkan là ń kà lọ́wọ́lọ́wọ́ ìṣọ́kùtà tó aláwọ̀ ìmẹ́ta ni ìṣọ́kùtà kọ̀ àkọ́ wa kà á. tó ibi bí wọ́n tọ́lọ́ bá bá ti wá lọ jẹ́gbẹ́ ẹnìkan. ọlọ́run ọba ní pé kó ṣe bí àwọn àtàkùnkàbí ti ẹ tọ́lọ́ bá yí padà gẹ́gẹ́ bí ọlọ́run fún aláàmì pé ọlọ́run bá padà kí ọlọ́run pé ọjọ́ mélòó ló òun náà yàwó máa ń yàwó. ìjọ náà ní mo lò kò lè bí ọjọ́ ìjọ ọmọ àjọ náà nílé máa láti tú nílá àti ìyàtọ̀ àwùjọ so àwọn tí wọ́n bá lọ́rọ̀ bá bá ti pa wọn àbáwọn tọ́lọ́ ń kú lóoru tọ́lọ́ wọn ọba bá ti di wọn padà wọ́n máa dàbí ìbàdàn jẹ́ pé àwọn ọ̀pẹ táwọn sùn ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn àjàkúkà bàtọ́ lọ́wọ́n ọba ilé àwọn padà àwọn kan mọ̀ wípé àti pẹ́ẹ́lú ọlọ́run yẹn ká nǹkan mọ̀ wípé kí ni o àti sẹ́ńdì ẹgbẹ́ mi sì náà ọlọ́run yẹn ká nǹkan mọ̀ wípé kí ni o àwọn kan wá ń wò wípé bí ìgbà mẹ́fà tẹ̀tẹ̀ tó bí so àwọn alákọ̀ọ́kọ́ wa ni àwọn náà ń pè ní ìgbẹ́ ìlú ọ̀dọ̀ àwọn káàbùkà ìṣúná mi náà yàtọ̀ sí àwọn ilé pírísọ́nì àwọn pírísọ́nì lè ẹ̀rí ẹ̀mí náà wọ́n fi àtìgbẹ́ ìlú wọ́n pé lálìkì àmọ́ ẹ̀gbẹ́ àwọn tó ń jẹ́ àwọn kèbèrè àwọn ẹ̀yẹ́ ni a lò ju kiri lọ àti yàtọ̀ náà ọdún a. àwọn tó bá jẹ́ mùmí ní gidi àwọn mọ̀ yìí pé àwọn ń lo ilé ayé àwọn lò irú àná bí ọjọ́ náà bá wà jíyọ́ àwọn ọjọ́ pé màá lábì tú ilá àti yàtọ̀ náà ọdún a. wọ́n wà pé òun ló lé ayé àwọn kan wà tí wọ́n mọ̀ yìí pé a lo kí ni o a lo ilé ayé fún àsìkò díẹ̀ bẹ́ẹ̀ àwọn kan wà pépé wọn ò ṣe dáadáa láyé àwọn kan wọ̀ ló jẹ́ yípe kí ni o wọ́n máa òwe bí wà lẹ́gbẹ́ àkànní táìmù títí ní àkókò rẹ̀ ọlọ́wọ́n bẹ sàwọn àtẹ́bù ká ti ṣe àpẹẹrẹ àlèkè àmọ̀ náà ah, ọlọ́jẹ́ káwọn kan nu wọn mọ̀ wípé táìmù táwọn ti wà níbi òpẹ́ wúdí láti tẹ̀lẹ̀ àwọn kan wá ń wò wípé ah, táìmù táwọn wà ọ̀pẹ́ ọlọ́jọ́ fi mú àwọn onígbèsè fún ọjà àkókò náà àwọn kan sọ wípé kí làwọn yẹn sọ àwọn yẹn sọ wípé àwọn ẹni àkọ́kọ́ ní làbísínà yàwó máa ń ọjọ́ kan la lò àbí tó jẹ́ ìdajì ọjọ́ àbí díẹ̀ nínú ọjọ́ la lò àwọn ọmọ sọ̀rọ̀ àwọn kejì wá ní kí ni o. àwọn ọmọ ẹgbẹ́ lọ́sàn-án ní pé rọ́pùkùn àlàmú ìmọ̀ àlàbìtù ọlọ́run ọba yín ló mọye bẹ́ẹ̀ lò kí ló lè bí ẹ̀dùn sọ báyẹn yìí ṣe kí wọ́n bá ní káwọn máa sọ yìí ṣe àti lò àti máa lo bí three hundred years ọ̀rọ̀ yóò takola káwọn àbí ìtakola káwọn sí i àwọn yẹn ní àlò. kí ni ọjọ́ kan tàbí ìdajì ọjọ́ táwọn èèyàn wá ní pé a àti ndị o àti kí omi bì í lè fìjà láàrin wọn ó lè yí pé tó bá fẹ́ máa dáhùn question gbà mí tó o fẹ́ máa sọ̀rọ̀ ń gbà tó bá ní pé àwọn tó wà lẹ́lẹ́ yìí wọ́n lè fọ́ ọjà nítorí ẹ̀ wọ́n lè fẹ́ nà tó ń jẹ́ àwọn náà wọ́n gbé àwọn eléyìí wọ́n kí ṣe pé wọ́n mọ ọjọ́ yẹn àwọn àfáàní pé tí lọ́gbẹ́ni wá sọ yìí pé Allahu alamu ẹjẹ́ mi ti wá lọ́pù fún alamu bí màá làbí ọlọ́run ọba yín lọ mọ iye bẹ́ẹ̀lì kò sọ pé èèyàn ẹbí ẹni tí wá kò sọ pé kí ni o kò sọ pé wọn ọmọ iye ọjọ́ yẹn àwọn afáàwọn á ní pé ìdáàbì mọ̀ nìyí. nínú súrà tá a tún kà yìí náà tó àwọn bá jọ kékeré àwọn nínú súrà tá a bá lọ síbi àyà twenty five níbẹ̀ àyà twenty five tá a bá lọ sí àyà twenty five níbẹ̀. ولبثوا في كعبهم ثلاثمائة سنين. káàpì yìí ọlọ́run ni wọ́n lò nínú ọ̀gbun yẹn ọlọ́run sọ bẹ́ẹ̀ o ọlọ́run ni wọ́n lò nínú ọ̀gbun yẹn tàlátà ní àtìsí ní three hundred years ọlọ́run ni wọ́n lò nínú ọ̀gbun yẹn. three hundred years yẹn òun ni tá a bá fi òòrùn ká tá a bá fi kí ni òòrùn ká tá a bá fi òṣùpá ká àbọ̀ àṣàlàyé ìrábàdé bíi tẹ̀sí yẹn náà wàtí dáadùn ìsìlámù. ọdún kìíní ọdún mẹ́sàn-án máa lé bẹ́ẹ̀ ó máa jẹ́ three hundred and nine years. Aya tó wá tẹ̀lé wọn lọ. Òlèláwo àìlẹ́mú bí máa làbí Ọlọ́ni sọ fún wa pé ló máa láti sí i. Ṣé áńsà àwọn sí? Ọlọ́ni sọ fún wa lọ mọ iye tí wọ́n lò. Tọ́lọ́ òtítọ́ iye tí wọ́n lò. Èèyàn lè tó o bá mọ tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ pẹ̀lú mọ̀ rẹ̀ bí ẹ̀ṣẹ̀ gbogbo náà bá mọ̀ lójú ẹ̀ṣẹ̀ ni ẹ̀rọ sọ. tó bá fi nǹkan yẹn tó o fẹ́ mọ̀ yóò dà bí tó o fẹ́ sọ̀rọ̀ ó ní sọ. ẹ̀kọ́ ni eré ọ̀nà ọ̀gá ìdí o òṣìṣẹ́ ló ní ká má sọ̀rọ̀ mi ayé àpárá wọn sọ ọ̀la ó ní o tó o lọ́dọ̀ra bẹ́ẹ̀ àá máa sọ̀ra dáadáa làwọn bá ti sọ fún wa rí pé àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn èèyàn tí wọ́n sọ yẹn ọlọ́run jẹ́ káwọn ọmọ pé ọlọ́run jẹ́ kí wọ́n mọ̀ gbogbo ẹni ọlọ́run ọlọ́run jẹ́ kí wọ́n mọ̀ pé àtúntẹ́ ah, yìí tí ọlọ́run jẹ́ káwọn tí wọ́n lò pé òtí ọlọ́run bá tó lò láyé tó fi kó rẹ̀ tó bá dọ́rọ̀ bá gbèsè tọ́lọ́ bá ṣe àwọn èèyàn kan bẹ́ẹ̀ nínú wọn láti lè fi sàmì àlèkè àmọ́ lọ́wọ́ bá ti ṣe bẹ́ẹ̀ tọ́lọ́ wọn bá níbi ná àlàmà. ìlà àlàmà ayélujára ẹ̀sìn báyìí àpá ìmọ̀ àbẹ̀tò àmàlà. ọlọ́run nítorí káwọn ọlọ́run ọba ó lè mọ̀ èwo nínú àwọn páàtì méjèèjì tó máa jẹ́ kí ni ọ á sọ lè máa lábìsùn ó sọ amadan a definite time èwo ló sọ kí ni o a definite time bọ́ọ̀lù lọ́nà yẹn ni máa ń lábìsú tó jẹ́ nǹkan tí wọ́n ti kí ni o kí wọ́n lò nílẹ̀ yìí ọlọ́run ìta fẹ́ ta ta fẹ́ ti yé wọn níbi tó sàlàyé lè fún wa tó àlàyé tó kù lórí àyà ìgbóni pé a máa kúrò lẹ̀ tó àlàyé èdè lárúbáwá ni fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ òun náà ni wípé.

so pẹ̀lú àwọn fọwọ́ àgbàlá ìfún wa wípé nínú èdè lárúbáwá alima ó máa ń jẹ́ nǹkan tó jẹ́ pé ọ̀nà méjì òun náà ni ó jẹ́ nǹkan tó ṣe ní pé ó kú sí èdè lárúbáwá alima kan wà èyí tó jẹ́ pé èèyàn kan máa ń kan lásán àléwùtù rẹ̀ǹdà márífà ni àrọ́tù rẹ̀ǹdà mo ọ̀dọ̀ ṣùgbọ́n alima kan wà. òun tiẹ̀ òun máa ń jẹ́ ìmọ̀ nǹkan lámàdájú pé kò sí iyèméjì nínú ẹ̀mí èèyàn èèyàn wà sure and sure olúmọ so òun tó bá jẹ́ báyẹn òun tó bá jẹ́ èèyàn kan mọ̀ nǹkan lásán òun ni wọ́n fún so níbi bí wàá nìyí lọ́dọ̀ àwọn alágbára eléyìí tó wà níbí ìmọ̀ tọ́lọ́wọ́ bá ìmọ̀ àmàdájú ni so níbi bí yìí ayùlì ìsìbẹ́yìnì á sọ́ọ́ ìmọ̀ aládìsú àmàdá lọ́dọ̀ àwọn afọ́sọ́ fún pé ayù tó wà o àmù ni so ìsìfọ́ àmù tó jẹ́ yẹn gbólóhùn ìsìfọ́ àmù yẹn èwo nínú ló jẹ́ ẹnì tó sọ dẹ́bínísàìmù tí wọ́n lò dáadáa wọ́n wá gbé ìtìfọ́ọ̀mù yẹn wá sí ààyè màfúrú yìí méjèèjì tí ìtìfọ́ọ̀mù yẹn wà dúró bó ti wà yẹn ni sọ yóò dúró bó ti wà yẹn ni sọ kò ní yí padà sọ kò ní yí padà yóò kàn ra àfọwọ́ ẹgbẹ́ àlímúta tó jẹ́ ìwọ sọ. So, àbíkọ́ sọ pé àlìmúta àzẹ́yìndún kọ́ ìmú sọ wọlé fífi fanfan ayé ti òní di amsa torí pé o ti máa wà ń bẹ yóò wá jẹ́ tààmù sọ tààrí ìkùtò jẹ́ yẹn òun ló jẹ́ wá sí nǹkan ní tààrí ìkùlẹ̀ yẹn alìmọ̀ òun ló fà á tó fi jẹ́ wípé ó ti kó gba kíni ọ̀rọ̀ rọ gbogbo tó gbà sọ òun tó wá dàbí gbogbo fífi fanfan yẹn ti wá wà tó fi dá dúró tẹ tó ti wà nípò màfúrú méjèèjì sọlá àti ọ̀gbìn má dààmú wa orúkọ wa fẹ́ náà tó jẹ́ ìdè lárúbáwá àtúndé má dààmú wa tó jẹ́ ìdè lárúbáwá tó jẹ́ aṣọ tó wà bẹ́ẹ̀ yẹn àwọn afáàní ìtúwà rọ́ọ̀jù níbẹ̀ ni pé fíìlì má bí kò sí fẹ́sùn tẹ̀bí fíìlì má bí ni kò sí fẹ́sùn tẹ̀bí amàdánù má jẹ́ wọn fún yìí fún nítorí wípé aṣọ fíìlì tó jẹ́ pé ó máa ń jẹ́ tí a mu wá gẹ́gẹ́ ní sílẹ̀ á sọ́nà la máa mu wá ó máa jẹ́ sílẹ̀ yẹn pé lẹ́tà mẹ́ta tó lé ẹyọ kan yẹ́tà bá mẹ́ta bá yẹ lé ẹyọ kan nísù tẹ̀sí ni yóò wà lápá rẹ̀ sọ̀rọ̀ àwọn afọ àlọ́ nísù tẹ̀sí ló ní ṣe wà tẹ̀sí tẹ̀sí bá gẹ́rẹ́ wà látara tẹ̀ ní kọ̀ọ̀bá tún mú rẹ̀ máa jẹ́ wípé àbátúmọ̀ sọ̀rọ̀ mí lórí náà rẹ̀ kábíyèsí kó wọ́n pọ̀ jù so látara bẹ́ẹ̀ nǹkan táwọn afáǹsálà yìí náà ni pé ayé ìjọba ń bí ọ ayé ìdí ti fọ́ àwọn. bẹ́ẹ̀ bá ní kó o pè ní mọ̀ òsùn yìí ó máa yẹ kí alima rẹ̀ kó padà lọ dàbí alima bèbè yẹn kàn mà lásán yóò máa padà lọ sí. tó bá yẹ kó wá lọ di alima yẹn kò wá ní wúlò kò wá tó bá lọ di alima kí yẹn kò ní wúlò tó ní gbé kí ni o tó tó bá lọ pa sọ́dínù sílà rẹ̀ tí ìdí máa ń lọ́wọ́ rẹ̀ yìí tó bá fi wúwà sí àdó fi wúwà sí kò bá mú kí ẹ̀rọ lọ́kọ̀ pa sọ́dínù sílà nígbà tí sọ́dínù sílà ò ní fojú hàn tó lọ́kọ̀ọ́ abẹ́ẹ̀ àwọn tó bá gbé dìlọ lọ́wọ́ mọ̀ pé ó ti máa tilẹ̀ fún un kó lè bá dàgbà nínú ẹ̀mí ó yẹ kí a máa sọ àwọn gbólóhùn yìí tó ọ̀rọ̀ tí ó lágbára tí ó lágbára bẹ́ẹ̀ nǹkan tí ó fìdí múlẹ̀ ó náà ní pé ayé ìsìlẹ̀yìn ayé yẹn ó máa jẹ́ ìsìlẹ̀ hàn ayé ìsìlẹ̀yìn yẹn aṣọ ìmọ̀ tó aṣọ yìí ó dẹ̀ jẹ́ sí ìmọ̀ ní tó amadáyìn yẹn yóò wá jẹ́ mọ̀ fún lónìí ó múlẹ̀ nínú rọ́ọ̀bù tí a lè ṣe bẹ́ẹ̀. so lè máa lábìsú máa tó wà mẹ́ẹ̀ àwọn gbàgbà pé máa màtìláríyà ni ìyẹn ni pé lè lábùsì ní. pẹ́pẹ́ ti máa mọ̀ sú ní ó máa tó máa rọ́ọ̀jì lè máa lábìsú kù láti máa mú dọ́mi rù wá so káfí máa màtìláríyà káfẹ́ fi máa dà máa àwọn so máa bẹ́ẹ̀ tà náà nìyẹn so sí wọn bá àfúná ó nàánà. ayé ilé ìrìnlẹ̀ ilẹ̀ á sọ lè sọ ọlọ́run bá ní ntí a torí ẹ̀ gbé wọn dìde nìyẹn ní ká ti kọ sínú kádàrá kálí fìdí ẹ̀ múlẹ̀ kí ẹ̀yin náà dẹ̀ lè mọ̀ pé mo tó náà bá bá ti kọ sínú kádàrá kò sí èmi jí ń bẹ̀rẹ̀ sí nǹkan tí ó máa sọ̀rọ̀ náà. نحن نقص عليك نبأهم بالحق ọlọ́run ọba wa ṣẹ̀ṣẹ̀ wàá fẹ́ bẹ̀rẹ̀ náà pa ọlọ́run ọba ti sọ̀tàn ẹ̀rọ náà ó parí ẹ̀ náà ọlọ́wọ́ afẹ́ sọ pé mo tún afẹ́ sọ̀kan yẹn mo tún fẹ́ sọ ìdíje kó tó lè bá yé ìdá. Ọlọ́ni náà. Àyọ̀dá kó Ọlọ́run ní àwa ọlọ́run ọba náà kú sùn àlẹ́ Àwa ó sọ ìtàn yìí. A fẹ́ sọ ìtàn yìí fún wa ànábì. Nọ́bà ahùn. A fẹ́ sọ ìtàn àwọn àtàbùkà fún wa ànábì ilẹ̀ ákì báyẹn mùlá bàtà ni ó máa jẹ́ pé òdodo ni ó wà pẹ̀lú tó náà fẹ́ sọ ìtorí pé àwọn tó ká ti ń sọ̀tà àwọn àdáàbò kan ìrọ̀ ló nìpa ọlọ́ni gbogbo àwọn tí ń sọ ìrọ̀ pọ̀ nù ó fi lọ ó fi kankan kó ó fi kankan kó ọlọ́run yóò fi nǹkan kó nǹkan kó lè dùn ọmọ èèyàn nínú ọtí nǹkan kó nǹkan kó lè dùn yóò lè dùn gbogbo táwọn ń yẹn ọ̀rọ̀ tí kọ́ bá rùhù kò máa ní òdodo lẹ́gbẹ̀ẹ́ ìní olódodo díẹ̀ irọ́ wà mẹ́ ṣùgbọ́n tí ọlọ́wọ́ bá lọ́ni bilẹ̀ ákì ọlọ́ni òdodo ni ó mi ọlọ́ni ọlọ́ni ọ̀dọ́ ni wọ́n bẹ́ẹ̀ gbọ́dọ̀ bọ̀ bọ̀ wá sọ nọ́mbà wọn ṣùgbọ́n lọ́dọ̀ àwọn afọ àdébálẹ̀ fìtí yàtọ̀ fẹ́ẹ́ láti lọ láti yìí nínú àwọn jùmúù kílà lọ́wọ́ kílà dẹ̀ ni a máa wà láàrin mẹ́ta sí tàbí mẹ́wàá báwọn ń so olùgbé àtìmọ̀ ìtẹ́ nọ́mbà wọn wà láàrin sọ pẹ̀tọ́ ọlọ́mbọ̀ bá ọlọ́mbọ̀ wa sọ ti tí wọ́n jẹ́ gẹ́gẹ́ káwọn èèyàn tó ń jiyàn àwọn àwọn tí wọ́n pa irọ́ ọlọ́mbọ̀ wa tó àṣírí irọ́ wọn tèmítẹ́lẹ̀ lọ́dọ̀ kò lódò lè fi bẹ́ẹ̀ sọ yìí o so àwọn tó parọ́ màá tó àṣírí ìyá ni wọ́n sọ̀tàn àwọn ọmọ náà sọ tó wájú díẹ̀ nílẹ̀ tó jẹ́rọ ọlọ́ni máa tó àṣírí rẹ̀ sọlọ ní àmì. ìnáwó títí àtúnlẹ̀ àmàlò fi àwọn afáàrí kò ti lo jámù kílà ẹ̀rọ ìyẹn tí nọ́mbà wọn lè wà réǹjì tó lè wà torí pé tí wọ́n bẹ jẹ́ jámù ní kẹsẹ̀rà yóò jẹ́ fìtìyà àmì ọlọ́run ní ìnáwó títí àtúnlẹ̀ àmàlò fi hàn sí. ọlọ́run ní ọ̀dọ́ ni wọ́n ọlọ́ni àwọn tí wọ́n wá jẹ́ ọ̀dọ́ yìí ọlọ́ni kí ni wọ́n wá jẹ́. ọlọ́ni wọ́n wá nígbàgbọ́ sọ́nà ọba wọn wọ́n nígbàgbọ́ sọ́nà ọba wọn ọlọ́wọ́ akéde o. wàtúndé náà olùdá. sọ wàtúndé náà olùdá sọ ọ̀rọ̀ tí wà lórí ilé náà ọ̀rọ̀ tí ó fẹ́ pọ̀ kékeré díẹ̀ ni sọ wàtúndé náà olùdá ọlọ́ni àwa lé wọn kún ní ìmọ̀nà so gbọ́dọ̀ yìí wà zìnnà ohun gbúdà ó wà ní gbólóhùn tó jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn àfa alùsùnà ọ̀jọ̀mọ́ hàn ìmọ̀ Bukhari àtàwọn ẹgbẹ́ wọn wọ́n jẹ́ kó máa jẹ́ wa wípé ẹ̀rí lélẹ́yìí tó ń sọ fún wa wípé ìgbàgbọ́ a máa lékún sí torí pé bùdá ń tọ́wà ń bẹ̀ yẹn ìmọ̀ náà olóṣùwọ̀n káwọn kọ́ ń sàlàyé bùdá yẹn ká sàlàyé ká tó wá ṣàlàyé wàtìmínà òkúdà tó bá ti pàdé ìkùdà nínú kùránì kùdà nínú kùránì tó ìtọ́nisọ́nà òun ni ìkùdà máa ń jẹ́ àti bí ìlí àdá nígbà míì ó ní àwọn wàhálà míì ṣùgbọ́n ìta abẹ́ yẹn ìtọ́nisọ́nà òun ni àmọ̀ sí ṣùgbọ́n ìtumọ̀ kan òun tó bá ti pàdé ẹ̀rọ pọ̀ hàn nǹkan kan nínú nǹkan márùn-ún òun ni máa jẹ nǹkan kan nínú nǹkan márùn-ún nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ní pé ìtọ́lọ́wọ́ bá fún ọmọ ènìyàn kọ̀ọ̀kan àbí ẹ̀dá kọ̀ọ̀kan tí ẹ̀dá kọ̀ọ̀kan fi ń ṣègbésí ayé rẹ̀ ìtọ́lọ́wọ́ fún ẹ̀dá kọ̀ọ̀kan àmọ́ ìjẹ́ búdà ìdọ́lọ́wọ́ ọba ó fún ẹ̀dá kọ̀ọ̀kan tí ẹ̀dá kọ̀ọ̀kan fi ń tètè sí ayé rẹ̀ pàtàkì ọlọ́run ló àdá rẹ̀ ló sílẹ̀ gbòógé nǹkan kó tó máa ń tètè sí ayé làákàyè àlejò wípé làákàyè fọmọ èèyàn tó fi yọ pé mo fẹ́ kàwé ni mo fẹ́ kó jọ ni mo fẹ́ ṣòwò ni mo fẹ́ ṣe nǹkan ni mo fẹ́ ṣe gbogbo ẹ̀ ni tó gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa jẹ́ sọ àǹtí nínú Quran torí àsìkò Quran a ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú òun náà ni kọ́lọ́hún ọba ó fọ̀nà kéèyàn ó di mùsùlùmí yẹn ìdí mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹta sọ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé kéèyàn wá jẹ́ ẹni tó ó ti di mùsùlùmí kí ìmọ̀nì rẹ̀ wá lékún sí lékún sí kí ni ó ìyá kí ìmọ̀nì rẹ̀ ó lékún sí ẹ̀rẹ́ jẹ́ mùsùlùmí tí ó máa gba burú yóò máa gba wẹ̀ ṣùgbọ́n kó wá máa ṣe dáadáa kó máa lékún òun náà ni pé àwọn tó bá ti lọ ọlọ́run ọba ọlọ́run ó tọ́ wọn sọ́nà náà náà àwọn tí ò ṣe dọ́lọ́run tẹ́lẹ̀ àwọn rí ẹ̀ káwọn ló wọlé wọ pé ọ̀nà náà lálìkẹ́ ọlọ́run ní wọn mọ̀nà mùsùlùmí nìkan so òde nílà ká ìjọ sọ pé ó fẹ́ kó jọ tó ti lò pé ti máa mélè mélè ọlọ́run sì lè gbogbo ẹ̀ náà ní jẹ́lẹ̀ ṣùgbọ́n kọ́lọ́ wa tọ́ sọ́nà tó kàrọ̀ à ah, tẹ́lẹ̀ mara wọn tẹ́lẹ̀ yára ẹ̀lẹ́ mara ó sì máa ní ìdá ọlọ́run yẹn wọ́n gbọ́ àwọn òwe bí àwọn gbọ́ àwọn ọmọ kìíní tó mara wọn yẹn lọ́rin jẹ́lẹ̀ àwọn tó máa tó ju wọn àti ọlọ́run ọlọ́run ní máa jẹ́ tẹ́ ẹni tó bá di mùsùlùmí ó di mùsùlùmí tó kò dáre ẹni ọlọ́run máa jẹ́ tẹ́ ẹni tó bá di mùsùlùmí tó ọlọ́run máa jẹ́ tẹ́ ẹni tó bá di mùsùlùmí tó nínú ìdá òní kí sì á dátùn ìmọ̀ ara ìlélẹ̀ ìlú kan ní wàá ìlú náà ń kúdà. wọ́n sì dè náà ọ̀dà. ọ̀dà ti ètò àdìkámà ọlọ́run ní pé kéèyàn ọmọ nàdá ni ọlọ́run ní pé láyá di owó ò ní fọ̀nà mọ àwọn tó jẹ́ tòkì ọlọ́run ti dábẹ́rẹ́ fọ̀nà mẹ́rin bọ̀dẹ̀ láyé ṣùgbọ́n àwọn ìbí wájà lè kí á mọ̀ láyá ìdílé kan ó mọ̀lẹ̀ fà sí kí ìlà ìjà nà ọlọ́run ní fọ̀nà mọ́ lọ sínú àti mọ́ tó wọn ní kùdà ní ọtí bá mi túmọ̀. ìgbà tó wá jẹ́ lẹ́ẹ̀karùn-ún olọ́lọ́run fún gbogbo ó fà méjì ó fà yẹ kọ̀ọ̀kan ó ní ìgbà pé ká máa ṣàlàyé nǹkan máa ọlọ́run ẹgbẹ́ lẹ́tà lẹ́ka ń dá àwọn mímọ́ náà wọn kò sí lọ́wọ́ rẹ̀. ọlọ́run ẹgbẹ́ rẹ̀ ní kàlá tá a di ìlà ṣe wọ́n fi ń tẹ̀sí. kàlá tá a di ìlà ṣe wọ́n fi ń bọ̀. sọ́wọ́n lọ́wọ́ rẹ̀ ti ṣe ìwọ lọ́ọ́ máa ń ṣàlàyé ló ń ṣàlàyé fáwọn èèyàn bí wọ́n ti mọjú ọ̀nà ọ̀dán. owó ẹnì kọ̀ọ̀kan wa a kàn ń ṣàlàyé tàbí ṣe wá sí i. àwọn ọ̀dọ́ máa gbé à ń fún àwọn èèyàn ní wùdá wùdá dáhùn fún wọn ni pé à ń ṣàlàyé. kí wọ́n gbọ́ yé àwọn kan. kó wúlò fún àwọn kọ́lá mi ọlọ́run ní òṣèlú eléyìí tó ìdá ọ̀dọ́ ẹyọ kan péré olókọ́ ànábì àdúgbò wa dáhùn nínú ọ̀run òrùka sàlàyé nǹkan báwọn yìí àlàyé nìkan ló o lè ṣe kí ni o ò lè tó wà ní ìyá kí ni torí pé wọ́n ti rí ìgbàgbọ́ mùsùlùmí kí ni ọ wàzíbì náà àwa lé wọn àwọn apá kan wà sọ yí pé ìgbàgbọ́ èlékún sí ara wàhálà tó ti tẹ̀lé àwọn apá àti sáájú wọn ni ilé tí ẹ̀ bá ti di mùsùlùmí ọ̀n mùsùlùmí nìyẹn bàbá ti jẹ́ mùsùlùmí mùsùlùmí gbogbo ayọ̀ ń jẹ́ ìgbàgbọ́ ò lè lékún sí i kí wọ́n mọ nínú ìgbàgbọ́ bẹ́ẹ̀. àwọn abáṣọ máa pé ìgbàgbọ́ a máa lékún a sì máa dínkù. aráyà tí wọ́n mú wá ní ìpè ìgbàgbọ́ a máa lékún. ẹ̀mọ̀yé àyà nu kùránì ló sọ fún wa wípé ìgbàgbọ́ a máa lékún ọlọ́sọ̀rọ̀ sọ́tù Muhammad wàlẹ́dínà kádàrú ọlọ́ni àwọn tó bá mọ̀nà záàdà rúm

a sì máa dínkù. kódà òṣìṣẹ́ ọlọ́run bá pé àwọn obìnrin ní nàfìsọ́ọ̀tò akínní wà sí ẹ̀sìn tí wọ́n ń a máa dínkù. wọ́n ń bọ̀dọ̀ tí wọ́n ti máa dínkù lóṣooṣù wọ́n láwọn àsìkò kan tí nǹkan ò ní dé kí wọ́n jọ́sìn fọ́nà. tó ẹ̀sìn ẹni dínkù nìyẹn làwọn ọ̀dọ́ pé ìmánì a máa lékún a sì máa dínkù. ìmánì rẹ̀ ni abala mẹ́ta ló pín sí ìtọ́wà nú ẹ̀sìn ìdá àkórí àwọn sọ àti ìdá ìpèsè ìtọ́wọ̀ lórí ẹ̀mí àwọn àlékún àwọn àlékù àkídà lórí ọ̀kan wa níbi àwọn àlékún àwọn àlékù torí pé bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa ti gbọ́ lọ́wọ́ ọba yé sí ẹlòmíràn rẹ pé ó sì gbàgbọ́ lọ́wọ́ ọba ń bẹ ṣùgbọ́n àwọn akẹ́kẹ́ tí kù náà yẹn ẹlòmíràn gbàgbọ́ tí ìkẹ́ bá ń tẹ̀lé lọ́gbẹ̀ ọlọ́run ní ti ń dé kọ́tà ẹ̀lẹ́sìn àbí lóòlè gbàgbé ẹ̀sùn ẹ̀rọ ó dàgbà nǹkan yìí lórí so ṣùgbọ́n gbàgbọ́ lọ́tẹ̀ so ìmọ̀ ni ìwà nínú ẹ̀sìn a máa lékún a máa lékún ni o a máa ọ̀rọ̀ tá à ń sọ lórí ahọ́n ẹni tó sọ gbólóhùn subhanallahi walhamdulillahi láàárọ̀ tó sọ lọ́rùn lẹ́nìkan ṣe mẹ́ta ó lé ìkan lékún ni a máa lékún a máa dínkù iṣẹ́ tá à ń ṣe ẹ̀dọ́ fi mẹ́jọ mẹ́sàn ẹ̀dọ́ ẹ̀rọ to tó tó yàn náfìlà tó pọ̀ ó yàtọ̀ síra wọn iṣẹ́ a máa lékún àwọn àti ìjọba ṣe lónìí ó yà àwọn ìdílódì lọ́la ó lè lékún sí lọ́la ó lè lè bí ó lè dínkù lọ́la sọ̀rọ̀ àwọn afẹ́fẹ́ máa gbé kí nǹkan máa lékún kọ́ máa dínkù ó wà nínú ìgbàgbọ́ àwọn tó ní ìgbàgbọ́ òkè lékún kéré dínkù bí àwọn bí mọ̀kẹ́sílá sọ àwọn bí àwọn kọ́ọ́rì àwọn pé ìgbàgbọ́ pé bí ẹ̀ka ti jẹ́ mùsùlùmí yẹn kò sí ìgbàgbọ́ tó lè yọ ọ́

ọlọ́run ní àwọn èèyàn yìí ọ̀dọ́ ni wọ́n tí wọ́n nígbàgbọ́ sí ọlọ́run ọba wọn. wọ́n lè dènà ọmọ ọ̀dọ́. ọlọ́run ní àwọn ọlọ́run ọba zidina òmùkúrà ọlọ́run àwa lé wọn kú ní ìgbàgbọ́ ìmánì wọn tún wá lékún sí i. bá ní ìgbéyàwó tó lè yìí máa kí wọ́n á ní kí wọ́n ṣe fún yàn lọ́rọ̀ wa lẹ́sọ̀ ní ti kẹ́ ẹ bá ti ní zi adátúlì ìmọ̀ ó ní nǹkan tí wọ́n ṣe fún yàn tí ó bá ti ní adátúlì ìmọ̀ èèyàn ọ̀dọ̀ ọ̀tẹ̀ pẹ̀lú gbàgbọ́ mẹ́yàn ni ẹ mọ̀ pé ẹ mọ̀ pé inú kọ́ mọ̀ pé ẹ mọ̀ sí inú kọ́ mọ̀ pé ẹ mọ̀ pé ẹ mọ̀ jẹ pẹ̀lú yẹn o kò sí ilé o ẹ mọ̀ jẹ ìjọba yìí o Tẹ̀lébá ní ìyá dẹ́kùnlé ti máa kẹ́ ọ̀rọ̀ àwọn ọmọdé wọn ọlọ́run ti rí. Wọ̀rọ̀ bá tó náà là kúlù rẹ̀ ìrẹ̀kọ́ kan, èyí ti So màá sáré yẹn fún wa ní àkàmá túmọ̀ rẹ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ two hundred and forty three sọ àyà two hundred and forty three ọlọ́run ọba ó sọ nípa àwọn èèyàn kan tó wọn ọlọ́run ọba pa òun ọlọ́run ọba sì jí wọn padà. آية الذين خرجوا من ديارهم ألم تر إلى الذين خرجوا من ديارهم ọlọ́run ẹ wo àwọn èèyàn kan èdè jẹ́ pé àwọn èèyàn yìí wọ́n jáde kúrò ní inú ilé wọn. ọlọ́run ní àwọn èèyàn yìí thousands ni wọ́n wọ́n pọ̀ gán ọlọ́ọ̀ni wọ́n wá ń bẹ̀rù kú lórí bí àjàkálẹ̀ àrùn ṣẹlẹ̀ nínú ìlú wọn wá sàkó bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ làwọn lọ́rùn mú sọ̀rọ̀ mọ́ àyà wọn. ọlọ́run dẹ̀ sọ fún gbogbo wọn pé ẹ kú ọlọ́run sì fún wọn padà wá sẹ̀lẹ̀ padà wọ́n dẹ̀ padà sẹ̀lẹ̀ wọ́n dẹ̀ padà tó gbèsè ayé padà wọ́n kọ́kọ́ kú náà fáwọn àsìkò díẹ̀ ànábì ọlọ́run bá wa bẹ̀rẹ̀ pé wọ́n ọlọ́run bá a bá ń jí wọn ọlọ́run sì jí wọn wọ́n dẹ̀ padà sẹ̀lẹ̀ ọlọ́run kí ni ọkí náà lọ́ọ̀. iná lọ alágún fọkùnrin alànà. ọlọ́run ni ọlọ́run ọba làtú fàdúnlé alànà ọba ló ṣe yí pé ó ní ọlá lórí àwọn èèyàn ni. wàlá kí n àtúntà ọ̀nà sílẹ̀ ẹ̀ṣkòrò. ọlọ́run ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn àwọn ohun èyí pẹ́ fún ọlọ́run sórí kan ó ti lé sí pẹ̀lú àwọn àṣà àwọn ìka ẹlẹ́ẹ̀kẹta ní sọ́dún bá kọ́ ọ̀nà lọ́wọ́ آية 259 أو كالذي مر على قرية وهي خاوية Ọlọ́run ní Uzeiru ká sọ fún wa gẹ́gẹ́ báwọn afá akẹ́rìsọ́nà àfọ́ńtẹ̀sì ṣe Uzeiru ló sọ wípé ó kọjá nílùú kan Ọlọ́run fi ẹnìkan mẹ́gbẹ́ kọjá nílùú kan. وهي خاوية على عروشها gbogbo òlù náà pátá yányá ó ti fòfo àwọn kíní orí ilé nìkan lọ́kàn fún bẹ́ẹ̀ arísù nìkan péré lọ́kùnrin bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ ní pọ́ńbẹ́ẹ́ ní pàwọn yányá ó ti fòfo. torí àwọn ilé káwà gbogbo kan tán Kọ̀lá ńlá yóò fi ìhádìí ìlà ọba àdàbọ̀ ọ̀tẹ̀ á. Onírú elé irú ìlú elé ìlàgbọ́ ìlú àwọn àdìmẹ́ elé lẹ́mìí. Bàbá àtàwọn ọlọ́run ní àtàmẹ́ bàbá àtà. fún ọgọ́rùn-ún ọdún para. kàmùlá dé. ní ọjọ́ mélòó Kọ̀ọ̀lá lábísù yáwó mẹ́lẹ̀ àwòbá àdọ̀ yáwó. Ọwọ́ ni mo lo ọjọ́ kan àbí ìdajì ọjọ́. Kọ̀ọ̀lá bá lábísà mi àtàràmì fáńdòrò ìràtọ̀ ámì. Ọlọ́run ní ọgọ́rùn-ún ọdún ló ti lò, ọlọ́run wo oúnjẹ tó gbé dání. فانظر إلى طعامك وشرابك لم يتسنى tó bá wo oúnjẹ tó bá wo omi tó gbé dání àwọn èèyàn yìí padà nígbà tó ṣe dé ilé ẹlẹ́ra yìí nígbà ẹgbẹ́ òun jẹ duration tó lè lò ó kéré gan ọlọ́ni kó wọ́n yìí padà wọ́n ń gbé ilá ìmọ̀. ọ̀rùn ilá ìmọ̀ àríkà wà ní nàìjíríà làkà àyàkà yìí. ọlọ́run wa wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ tó fi mọ̀ kó wà bí ìgbẹ́gbẹ́ ni abẹ́ tí ó ní àmì báwọn sọ ọlọ́run náà. wà á ìlàlẹ́ mi ká ìfànà ṣe rà ọlọ́run ajé fún báyìí ó wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ó ti jẹ́ ọlọ́run wa ni mọ̀ ìwé ẹ̀ wá ń yíra padà ẹ̀rẹ́ wá ń yí ẹ̀rẹ́ ń yí ẹ̀rẹ́ ń yí ọlọ́ egun ń gbé egun ẹ̀ṣẹ́ ọlọ́wà ní kẹrin ó bo egun yẹn ọlọ́wà ní ṣe jù ọ̀la ìlú tìlá. ọlọ́run nígbà tí gbogbo ẹgbẹ́ ìsopọ̀jú hàn sí olùkọ́ Ọ̀la álámù àná lọ àdàkùnrin ṣe ìrànkọ́dé. Ó ní álámù àná lọ àdàkùnrin ṣe ìrànkọ́dé. ẹ̀yọ̀ ṣé ìgbàgbọ́ tó ní so kò tún sí yí wàrà níbi ó ti sí i nígbà wo ti kí ni ti lékú yóò ti lékú iṣẹ́ òdúró tó rí o owó òní gbàgbọ́ tó ti sí i ọlọ́run so yóò ṣe o so yóò wá nígbàgbọ́ ah ìdílé o ọlọ́run ti ọlọ́run ti pé ojú ti fẹ́ kú bẹ́ẹ̀ ọtí níbi ìmúdọ́rọ̀ wa ní kí ọtí àárẹ̀ kan tilẹ̀ níbẹ̀ tó wá nílà ọlọ́run ti kẹ́lẹ́ mi ọ̀gbọ́n yìí ẹlẹ́wọ̀n sì ní gbọ́ yìí ẹlẹ́wọ̀n sì ní gbọ́ yìí pẹ̀lẹ́ so ayé àti wa tẹ̀lé ọlọ́run wa tún wa mú wa pé ọlọ́run wa ti kẹta náà ọlọ́run wa ti rẹ̀ ọlọ́run wa ti kọ́ jẹ́ èèyàn ọlọ́run ní kó jáwé rẹ̀ kó náà. wàyí kọ́ láyé bí wọ́n ní mọ̀lọ́bí àrùnyé kẹ́lí pàtó ìlú máa ta. ọlọ́run àti ànábì Ibrahim ní pé ìwọ ọlọ́run ọba jẹ́ erí bó ti máa ń sòkú lẹ́mìí. Kọ́ọ̀lá àwàdà tó ní. Ọlọ́run ní wà nínú ìbúrọ́dù tó ní gbàgbọ́ ni. Kọ́ọ̀lá bàlá wà ìyàtọ̀ màrí ìlàkọ́lé. Ó ní mo nígbàgbọ́, mo fẹ́ fẹ́ sí Adáfílì ìmáàmù mo tún bẹ kó lékún sí ibẹ̀ fún mi ní nàkọ́ ni orí mi jẹ́ alákùn mi máa mi kó tún lé lékún sí mi. قال فخذ أربعة من الطير فصرهن إليه ọlọ́run ni wàá lọ mú ẹyẹ mẹ́rin ẹyẹ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kó o mú wọn pàṣẹ nínú ilẹ̀ kó wá gún gbogbo wọn kó kó wọn sọ́dọ̀ rẹ̀ náà. ثم اجعل ọlọ́run ni wọ́n á mú díẹ̀ díẹ̀ nínú wọn mútan díẹ̀ nínú ẹ̀ ó gbogbo ayé gbọ́dọ̀ eléyìí ó mú díẹ̀ nínú ẹ̀ fi síbi òkè díẹ̀ níbẹ̀ eléyìí fi síbi òkè díẹ̀ kan náà fi síbi òkè díẹ̀ kan náà àwọn tó bá kú kókó sọ́dọ̀ rẹ̀ náà. ọlọ́run ni wọ́n á pè wọ́n pè wọ́n pè àwọn ẹyẹ yẹn kó kàdá wọn àwọn tó wà lọ́dọ̀ rẹ tó wà lọ́dọ̀ rẹ ni ó ti ó lọ bá ìjọba àti òkè ìwé wọn bá dín bẹ́ẹ̀ báyìí ó ti gbogbo ẹyẹ ó ti wà pọ̀ báyìí wọ́n gbọ́ rí bí ilé ìdíje gbogbo bí ọ̀dì ìjọba lórí àpáta yẹn bó ti lọ́ bá tí gbogbo ẹ̀ wá so pọ̀ mọ́ra ló wá di ẹyẹ yẹn wà wá bá ó ti là. wàhálà ọlọ́run lọ́mọ pé ọlọ́run ọba àzíz akim ọba tó jẹ́ pé olùborí ọba olùdájọ́ ni sọ ọba ọ̀jọ̀gbọ́n ni sọ látara bẹ́ẹ̀ àwọn nǹkan yìí àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá mú wá nìyí nínú kọ̀ọ̀kan àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ọlọ́run bá mú wá nínú kọ̀ọ̀kan láti lè fi ìdí ẹ̀ múlẹ̀ pé kò sí èlé nínú àti àmọ́ bọ́lá ó lo àdìdé yẹ kò sí ní kan náà mi pé á ti jẹ́ra á ti gbogbo ẹ̀ ah, ọlọ́run àti àdìgbò sí ní kan náà mi sọ ọlọ́run máa ń sàlàyé fún wa pé àwọn ọkùnrin àwọn ọ̀dọ́mọkùnrin yìí فتية آمنوا بربهم إنهم فتية آمنوا بربهم ọ̀dọ́ ni wọ́n tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́run ọba wọn. wazidnahum huda. ọlọ́run ni a sì ṣàlékún ìgbàgbọ́ fún wọn. tó bàbá wa ṣàlékún ìtọ́lọ̀ bá wa máa ń ṣe ọlọ́run wa sàlàyé ìjàdá wù pé tí ìgbàgbé yàrá lékún sí ọlọ́run àwọn ẹgbẹ́ yàn kí ni ọlọ́run fi wà á bá náà lákòlò bíi ìbí pàmò. ọlọ́run ni wàrọ̀ bá síná àlákòlò bìyí èdè àwọn alábáwá níbi lábá tí wọ́n ń ṣèlè tiwọn nìyẹn. òun náà ni pé ọkàn wa yìí a máa ṣe ẹgbẹ́ mi ọkàn yìí a máa bẹ̀rẹ̀ sọ̀rọ̀ bàtọ̀ ni kéèyàn dé nǹkan ọlọ́run á máa ń dé nǹkan mọ́ tọ́wọ́n bá ti wá dé nǹkan mọ́ àyẹ̀yẹ́ wà kí ọlọ́run rọ̀bá sí náà tó ṣe é án àlákòrò ní ọlọ́run náà á ti dé nǹkan tó lè àdémọ́bí ọkàn wa ọkàn yóò wà ní ètò líle ti aburú líle dáadáa ní àwọn tó yẹ kí wọ́n ọba wọn tó yẹ kí wọ́n máa bẹ̀rù láti sọ̀rọ̀ àwọn èèyàn ńláńlá ní òòlù tó yẹ bẹ̀rù láti sọ̀rọ̀ wọn wà lè bẹ̀rù wọn ọlọ́run á kẹfẹ́ ìwọ́n bí òmìnira. ìdúró lágbára ṣé ẹ bá lọ bí a ti máa ti dé nìkan ẹ̀sà ẹ̀sà ẹ̀sà tìlú tí wọ́n ti fi sọ̀rọ̀ fi sọ̀rọ̀ ẹ̀rọ nílẹ̀ kan wọ́n lè sọ̀rọ̀ tó ní ẹ̀rọ ìṣe kankan tó ń jẹ́ pé àwọn tó jẹ́ àwọn mùsùlùmí tí wọ́n bẹ́ẹ̀ lọ jẹ́ wọ́n tún sọ wọ́n lọ́wọ́ bá àfíríkì alẹ́ náà sọ̀rọ̀ wọ́n sábà ti àtúgbà náà tó wọ́n lọ́wọ́ bá jẹ́ àlè nífaradà lójú ogun wàsábì. wàsábì ti àkọsà màlá. tẹ́lẹ̀ bá lójú ogun ní àlá òfin àhà ogun kò sí wà náà bẹ́ẹ̀ tẹ́lá bẹ̀rẹ̀ rẹ̀ tẹ́lá kọ́ pààyàn jẹ́ kí ẹ òfin wọ́n lọ lọ ẹlòmíà máa sá kúrò lójú ogun àwọn tẹ́jú àwọn sọ̀hán abàgán lára tó ṣẹlẹ̀ sí wọn ní ogun wúdù ni pé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ní ọ̀sà. ọgọ́rọ́ ló ṣe àtọ́lẹ̀ bí alẹ́ fà sàmà ìgbà níbi ìlú dúró bẹ́ẹ̀ náà ni ogun náà yá sọ́tù mú mẹ́rin àwọn èèyàn sá sá lọ dúró pé dúró tí dúró láàrin àwọn nígbà tí dáná bí wọn tí sọ wípé èyí ó ní ẹgbẹ́ tó <coughs> tó dé tó lọ́nà tọ́lọ́tara bẹ́ẹ̀ ọlọ́run ọba tíyẹn bá ti ń fi ara tó lè bì mọ́. wàrọ̀ bàtàn náà aláàkóló bí ìrèlè fáwọn. ọlọ́run ní àwa la dé nǹkan mọ́ wọn lẹ́nu ọlọ́run ní pé a ṣe tẹ̀sí bí tùkùlù bìí ọlọ́run ní a ṣe kí ọkàn wọn dúró gbẹngbẹ ọkàn yẹn máa ń dúró gbẹngbẹ orí ẹgbẹ́ ẹgbẹ́ tí wọ́n jẹ́ mùsùlùmí tí mọ́ni ẹ̀ bá da tó ń jọ́sìn fọlọ́run ọba ọkàn yóò bá a mo ti ń bá lọ yìí ọlọ́run ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ tí bá dẹ̀ kúrò lọ́n jẹ́ lòun lọ. lọ́dọ̀ mi wọ́n wò wípé ah, gbogbo ẹ̀ láwọn ah, owó yìí ayọ̀ ni o ah, àjọ ní so lórí sájẹ́ mùsùlùmí owó dúró dáadáa ọkàn rẹ̀ ó máa balẹ̀ pé nǹkan tí ọ̀dà yìí ọ̀ padà dà ọkàn yóò sì máa gbìyànjú yóò wọ́n lọ́wọ́ ẹ̀kọ́ sí ọ̀dà máa ti wọ́n lọ́wọ́ ọkàn rẹ̀ ó kò ní dààmú kò ní ọkàn rẹ balẹ̀ ó yọ pé ah, kí nígbà tí ẹ bá tiẹ̀ ní kíní ìgbà náà nínú ẹnu kí n kú náà ni wọ́n láti dẹ́nà lọ́ga jù àwọn tó ní náà wọ́n padà kú náà tó kò ní sí wàhálà kú. tó ọlọ́run wọn rọba tí náà ara kúló. wà á rọba tó náà ara kúló bèrè bèrè kọ́nù. ọlọ́run ní adé ọkàn wọn ọlọ́run ní ìgbà wo la dé ọkàn wọn ìlì kọ́ ọ̀mù nígbà tí wọ́n dúró níwájú àwọn èèyàn wọn àwọn èèyàn wọn gbà náà wọ́n ní kẹba ẹwọn ẹwọn wà wájú wọn báyìí wàmí wà wájú wọn náà kẹba àbọ̀ tẹ̀sí ìjọ náà ni pé àwọn yẹn ẹbọ wọn ìjọ náà wọn ń ẹbọ wọn ìjọ yẹn àwọn ti pinnu pé wọn á gbé àwọn yóò bàbá àti ẹbọ á pa wọn tàbí ká ti di àti ká tún wọn lé àwọn wọn á pé àwọn ó kú ìjọ náà wọn á lójú wọn yẹn náà àwọn wà kí wá káwọn tó kú wọn ò yọ kúrò wọn bẹ àwọn sọwọ sọwọ àti ẹran ni wọn lọ wọn sọ wọn ti wọn pépé lọ. sàkàlù rọ́bùnà rọ́bù sàmáwá ti wọlé àrùn. kọ̀kọ́ọ̀lù wọ́n sọ níwájú àwọn èèyàn wọn báyìí àmọ́ àmàkà omi wọ́n ní rọ̀bùnà ọlọ́run ti wá rọ́bù sàmáwá ti wọlé àrùn. ọlọ́run fẹ́ pé òun ló ní sánmà òun ló ní ìrẹ́lẹ̀ òun ọlọ́run ti wá. sọ àwa ọlọ́run ti wá ọlọ́run tó ní sánmà ọlọ́run tó ní ilẹ̀ ẹlẹ́ fún wọn. so àwọn ẹ̀wọ̀n tó bá ń sọ̀rọ̀ bá ẹ bá ma iṣẹ́ òun yẹn wá ń sìn yẹn bóyá èrè kan náà ń gbélé rẹ̀ ìjìká lọ́dà sí i sọ̀rọ̀ wá ní sẹ́mà sọ̀rọ̀ ilẹ̀ rẹ̀ eléyìí gbé tó fún wọn kí wọ́n jọ́rọ̀ mà ah, ọlọ́run tó ní sẹ́mà àwọn náà dẹ̀ lè dínà rẹ̀ pé ah, ah, kìíní ìlú ní sẹ́mà kìíní ìlú ní ilẹ̀ rẹ̀ kò sọ wọn ní kí ni ọ. Nàdé wà mí dùn ní ìlànà. Wọ́n ní lánàdé wà fẹ́ràn ló láíláí àlè lọ sọ fún abẹ́ pé ìlà áhùn nǹkan kan ní ìdáhùn èèyàn bá ń sìn ní ìlú nìyí lẹ́yìn ọlọ́run àbí mìndúrì máa lọ àìsí ìṣẹ́lẹ̀ náà sọ àlejò náà lọ́wọ́ àdìrí pé nǹkan kan tó yàtọ̀ sọ́nà sọ sí wọn náà olóògbé ní àlè pé nǹkan kan tí wà yàtọ̀ sọ́nà ọ̀ àlè pé nǹkan kan pẹ̀lú kí ni ọ bẹ̀rẹ̀ náà ṣòkú náà máa ní tùmọ̀ lọ́pọ̀ nìyẹn sọ lè ju láéláé àlè pé nǹkan kan mọ́ lọ. nàìjíríà wà ní lónìí rárá. méjèèjì ni ọ̀dà kò sí kankan tó dá ń bẹ̀ o ò gbọ́dọ̀ sọ pé o ṣe ẹ̀sìn o sọ fún bọ̀dọ̀ kọ́ wá ní ẹ̀bọ̀ lọ́wọ́ máa ṣe. ìwọ náà wàá wọlé àjọ máa kí omi náà ní àjọ máa kí ọlọ́run náà ní ṣùgbọ́n àjọ máa tún ní ní kan àjọ ń ké náà ní. ibi kankan lẹ́yìn ló dé kò tẹ́lẹ̀ kò sí yàtọ̀ kankan nínú ẹlẹ́yìn ọ̀jẹ́ mùsùlùmí wọ́n tún wá sọ fún ọ pé kinní kan kó tún wá lọ pa nǹkan sí nǹkan kó tún lọ pa sí i wọ́n sọ pé kó tún wá lọ orí òkè kan kó tún lọ rẹ̀ orí ọdún nìkan ó ti ọdún ọdún náà ọdún kúlẹ̀ jẹ́ nìkan lójúmọ́ ìgbàdo àlẹ́ lórí gbogbo nǹkan bá ń tó ń ṣe yẹn padà ó ti yọ kó nù ìwọ àtẹ́lẹ́gbẹ́ òun ò jẹ́ ti mùsùlùmí kan ti kankan náà sọ̀rọ̀ yìí tó ti mùsùlùmí sọ náà. lákọ̀dé kọlá ìdá ṣàkọ́tà. ó ń lakọ̀dí kúnnà tá a bá fi lè sọ ìdá yẹn òun tó tẹ̀lé ìdó wà níbi ìdá yẹn òun ó lọ padà bá nǹkan kan lẹ́yìn ìyẹn ni pé ìdáàdà àwọn náà kí ni ọ ìdáàdà àwọn náà mi ń dún ní ìlà àtàwọn ìyẹn lọ́wọ́ ṣe kí ni o tá a bá fi lé lọ pé nǹkan kan ní lẹ́yìn ọlọ́run a pé nǹkan ní ìmọ̀ ọlọ́run ọba làkọ̀jù kùnà ṣàṣọ̀kọ̀tà tó nǹkan tá à ń sọ jáde lẹ́nu yẹn nígbà tá à ń pè kí nìyẹn ní tá à ń sọ jáde yẹn tó dé bẹ́ẹ̀ bá ń ṣe ìbáadà ìbáadà wà nù ọkàn ìbáadà wà nù ọ̀rọ̀ sísọ ìbáadà wà nù kíni o iṣẹ́ ṣíṣe fẹ́ràn tó kọ́ lù rẹ̀ pàkọ́dù kú ìnà ìwà ṣàtọ̀tọ̀. tó dé bá ní kéńpé ní ṣàtọ̀tọ̀ òun náà ni ìtumọ̀ aláàkọ́ ti irọ́ tó bá kọjá là ọ̀ nǹkan tó jẹ́ pé kèrè sòdodo So, tí ò ráìdì rárá làkọ̀nìkúnà ìyá ṣẹ̀tọ̀tà ọ̀rọ̀ tí èso òdodo rárá tí ò lẹ́sẹ̀ lẹ̀ òun là sọ yẹn káàkiri. ìnáwó kálẹ̀ yà kúrò tàbí òun àlọ́ ìṣàfàbà. sọ́nà sátìjì àwọn àlùjọ̀nù àwọn náà ló gbólóhùn yìí wọ́n ní káánà yà kúrò ṣàfihùnà aláwọ̀ ìṣàfàtà. ṣàfihùnà ṣàfihùnà wọ́n pè ní sí àfífà àti àáwò ni wọ́n bẹ̀. ṣàfihù ẹ̀tọ́ bá gọ̀ nìyẹn àwọn òmùgọ̀ wa tó bá gbọ́ tàbí tiẹ̀ sí náà yẹn ó ti máa jẹ́ kí ṣàfihù yẹn ó lè di jámúhù ó ti dàbí súpà áàpù náà àwọn òmùgọ̀ wa káni ẹkùnrin náà yàkúrú sẹ̀fì ìwúna alàlọ́ ìṣàkọ̀kọ̀. àwọn ni wọ́n máa ń lọ sọ irọ́ tó kọjá àlà bọ́lọ́ àwọn ọmọ sọ pé ọlọ́run ọba wọn lọ́wọ́ ọba máa ń kàkọ́dá sọ ìbàdàn wàlà wàlà dáa. ò níyàwó ọlọ́run ò sì bímọ ṣùgbọ́n àwọn àjàn ló ń kàn fẹ́ sílẹ̀ wọ́n ní ṣùgbọ́n àwọn ìdìrìn tí wọ́n gbọ́n nínú wa àwọn ni wọ́n máa ń sọ gbólóhùn náà. sọ ẹ tí bá ń ti nǹkan ní ilẹ̀ yẹn kò sí orí síbẹ̀ nítorí ṣùgbọ́n ọmọ ìta wà nínú ìbẹ̀rẹ̀. àpàdé kúnlá ìlà ṣàtàtà. sọ ọlọ́run bá ń tàbà ní pé àwọn kan àwọn àrùn kan gbólóhùn jáde lẹ́nu wọn ní pé tá a ìjọsìn tá à ń lọ ṣe yìí àti kẹta ń ṣe ń bẹ̀ ni o àti àkídà bẹ̀ ni o àti fẹ́ wa ní ọ̀rọ̀ tá a bá ń sọ jáde ń bẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ là ń sọ torí pé kí ni wọ́n máa sọ jáde ń bẹ̀ tí kí èso ọlọ́run náà mi lọ́nà láwọn ọkùnrin balẹ̀ fún a sì máa fi kọ rẹ̀ a máa ṣe gbogbo rẹ̀ gbogbo tí ń jáde yẹn kí là ń gbé yẹn o ìran tó ga ni ẹ̀fẹ́ ẹ̀ ká máa pè lọ́lọ́run ẹ̀ ká máa sọ gbólóhùn tí ó yẹ gbólóhùn sànà fún ọlọ́run ọba táwọn bí yan ọlọ́run ọba ọlọ́run nìkan lọ́lọ́sọ̀ sí lọ́lọ́sọ̀ sí so tá a bá ń sọ fún ọlọ́run ọba ìgbà rẹ̀ à ń sọ̀rọ̀ lójú lójú bàtà bá ń sọ fún nǹkan míì tá à ń pè nǹkan míì lọ́lọ́run èmi náà máa ń pè nǹkan míì ló fi lọ́lọ́run so ojú ọ̀rọ̀ ti ń sọ yẹn ṣàtọ̀tọ̀ ọ̀rọ̀ tó kọjá àmì lórí kéèyàn lọ sọ lórí ìkọ̀kan wa ká sọra fún àwọn ọ̀rọ̀ yìí so ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn Áfíríkà ọ̀rọ̀ yìí fáwọn èèyàn wọn tí wọ́n tó jáde ọlọ́run abẹ́rẹ́ kan yẹn láti bí kí wọ́n ti fẹ́ sí àtúnwọ̀fẹ́ mọ̀rìndì tí wọ́n fi jáde máa yẹn pé nǹkan fi jáde nìyẹn sọ ìdílọ́nà fi tẹ̀rẹ rẹ̀ nìyẹn sọ gbólóhùn yẹn tí wọ́n tún wá ń sọ òun náà lánàá kà lọ ní ọ̀la níbi àyà fifteen ọlọ́kọ̀ọ́ aṣọ́jú wọn tó bí adúmọ̀ adúmọ̀ sí yẹn sọ̀rọ̀ kọ́ra ọ̀rọ̀ fáńbí sọ̀rọ̀ láyé láyé láhàn àti ẹ̀kọ́ wà àti ilé.